ọlọ́run ọba kí ni ẹ̀ṣẹ̀ mi àti ọkọ mi lọ́dọ̀ ìgangan tó fi lè tó ẹ̀ wákàtí márùn èmi àtọkọ mi ò dé. kí àwọn ọmọ kéékèèké yìí kí ó má tí ì jẹun àárọ̀ ní aago kan fẹ́ lọ lù. mo lè tó ìdíyà ìwà pọ̀ báyọ̀ náà. gbogbo wa láì ní síbi táwọn òbí mi kó mi sí lágbára ọlọ́run àwọn náà ní ní. ṣé ọlọ́run tó fún wa láwọn ọmọ ẹ̀ tó ní ká máa fi wọ́n sin gbà ni fún wa láwọn ọmọ o tó fún ẹ ń tọ̀dọ̀ ẹ ó fún mi ń tọ̀dọ̀ mi ni kó tó wá mú lè fọmọ mi sí. ọmọ ni wọ́n ṣá ṣé ọmọ ní àbò mọ̀. kí ló ṣẹlẹ̀ bàbá basiti. pé àwọn ti yọwọ́ ìmọ̀ mi lára. wọ́n máa sọ pé iṣẹ́ tó bá ti lani lóògùn ó yẹ kó wá nǹkan téèyàn máa jẹ fún yàn ní ẹ̀jẹ̀ ṣàánú mi. ẹ jọ̀ọ́ bá mi bí ọlọ́run ọba wípé ìgbà wo gángan ló fẹ́ dá èmi àti ọkọ mi lóhùn ọjọ́ wo oṣù wo ọdún wo ló fẹ́ dá èmi àti ọkọ mi ló fẹ́ dá wa lọ́lá ẹjọ́ torí ọlọ́run ṣẹ́ni bá mi bí ọlọ́run bá bẹ́. ìgbà mélòó mo jáde ń kí n padà wọlé o ti mọ wọn o ti fẹ́ sọ bí di libya mọ́ mi lọ́wọ́ o ti fẹ́ ta ọmọ àbí. owó tó tóbi jù ní owó tá one thousand naira òun ni wọ́n ní kí n fún oníbàárà. mo mà tún ti lálàá. ẹ ẹjọ́ torí Ọlọ́run ẹ má ti rọ. àfa ẹjọ́ ṣé kádàrá ṣe yí padà ni. Ah, ìbéèrè ńlá. ẹni tó jẹ́ wípé ọ̀rọ̀ ẹnu yín lásán yìí gbọ́dọ̀ fi ṣeré ká tó wá sọ wípé ẹ wá sọ fún yàn pé mo lálàá sí ẹ o. that is a check of ten million naira. ṣé ẹ rí gbogbo oore tó yẹ kó jẹ tí gbogbo òkun ìpapátá ilẹ̀ ti kó fún gbogbo àwọn ẹgbẹ́. Ah! a ní kẹ́ ní sùúrù. mo ti ní sùúrù mi ìdá sí yín sá. ẹ eh, iṣẹ́ wọn ranjú mọ́wọ́ yìí gan ohun báyàn lẹ́rù. ṣé ẹ mọ̀ pé ti dẹ́mi ọmọ ẹ̀ légbodò. egbò e kí ni. egbodò. brought in dead ni kéèsì yẹn.